ومن يذلل فلن تجد له وليا مرشدا والعياذ بالله من الضلال والصلاة والسلام على رسول الله المصطفى المبعوث رحمة للعالمين عزيز علي ما نتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم انك على ذلك قدير السلام عليكم ورحمه الله وبركاته idan suratul gafir gafir suratun gafirun sọ́nà káyé bàtà ìdí kàtún àyè súra nínú súra nínú ma ǹgáyì súra ṣe bàtí nínú ìfìtún ce tubo da gutai na ƙura'anu kuke bana sura na gato abu sura shi ba ci gada nan izika su so ga ha'u da mimun ne allahu alamu bi muradihi biyi ni la duniya ni gaga so ko to gbau diga tewu amma man shi layin matuwa aga yi gambaci da ya tungo amma mai tuwanci ya ke mai sadi da ya gaje ya tubo na niwu ya ke so ce otu ta tsaye nun fadi wani nan ike ji kasu ya yi tuwo mai ganin tanzilu likitani cikin alkur'an na wani bana an

ete tun gando na wọn lona wọn lo tun wọn bá bẹ yi wọn wọn yi wọn yi wọn náà jẹ́ nù jí dáná wọn gá wọ̀ yàn wọn gá máa gbé tó. nke e ga ilé jí sẹ́mi nínú ọgá jí pátá náà gá nga ga kpele fi wo ma kada wa susu eti wa wa ga fa afa ka te so o ke la e tun e na wi de nga qabili karubi etu yo e ne gbogbo atan e la na ga tan na ama o ga pe tu ku baba na ga pe ga te zambi wa qabili tawbi wọ́n bẹ́ dájí àsọ̀kọ́ bẹ gún bàbá ní etí ẹgbà kí n gbé bó láòdé wọ̀nyìn tó bá ṣẹ̀bí ìdòlè kọ́ọ̀tù tó ìṣí gáza wọ́n ẹgbẹ́ egun dọ́bà agábọ̀ lánàjímọ̀ egun dá ẹgbẹ́ iná náà nana wọ́n yẹ kí ẹ̀ràn nwee dị a senda mejika na ịnụ ga dị n'afọ na na sokoto ga na zo na mini karatu ihe su nga wa bede zai gomi da ya gana kuran nga gana a shiga a fede mana wuce yau ila na kafin zandan za a gomi da ẹgbẹ́ sọ̀kọ́ ẹgbẹ́ oúnjẹ àtàrà sáyidé màná òtí sọ̀kọ́ gẹ́mì gẹ́mì àjá ǹkan lánà ti dábọ́gbọ́ jà ilá àlẹ́dínà káfà sáyidé màná òtí kàfẹ́ tó ajiga mini ni ne funa subhanahu wa na ga zi paul etune ne we wa pata na uji bo wonu ro wa ke da wa wa za ti labe awe a ba go ete chi wa ye ndondo no uje ete chi wa na lada ni mbo la ilaha fiti otokin eza dabo na gwaya hu wa amfani hu na hu na dena ila huwa sai mutum na kawo bẹ wọn sokotia wọn bebe wọn ga bẹ wọn ma wò sábio bíbí ẹ wọn abẹ ẹgbẹ tí ibo ilẹ ìlẹmọsí wọn bá tu àdá egi ne kwale biki gan nagwa balantana ta ga gauto ne lalallaci ya laulana egi bawo ya ba so ko ke je ne da boje wona ko ye ni na takti je wona ngai ni na ga biki ke na na juna luwa to egi bawo da wona be sai ciwo yi ngato yana mami ga obe bayina da na ku yawa wama ya ji alu bi aya kina zandan da a gan soko ga wuga aji nga soko ji waya kuma soko ga wajiya nga yi zanda ci da baga wuja ila lazina kafa sai mana wuce iza ti kabo ci kun ci gato en ji dabo na lawo la zanda ci mafa da ni to to so ya kamina yi ji ba ni da ni ṣàgán sọ̀kọ́gbó gíga dẹ̀bó nàkàrà jùmọ̀ ìṣẹ́ àtìtì ní ẹlú gígú jẹun ẹgbẹ́ báńgà òní lábáńgà gẹ̀rí kàfí agẹ̀gẹ́ àtìtì náà ìlà tọ́ ọkọ́ a na ya ya mọ̀tọ́ yẹ̀ máa yẹ̀ wàhálà òtó yìí ya fitina su ko kayan a tamba je ya fiti da zimucin shi ba wa ya ja ta ganima ta gaji A su ko maucile ko gaje annabi suleimanu annabi omini annabi jiwu hautara da ya ji na annabawa wanda ci na shi gogana a tara da shi wuce hana ezi wuyo na cako da ya kwaso kowane mujahidin yau amma wuje na ji katun dana annabi sulaimanu mujahidu yau wani ya. bai ci sokoya mai ce patata bai ya. sokoya kun ga na, wa do ku jaji na ji da na ja gaza da na tulo kuna a da wado ko jayi na ji wa dacha ne talaka shi le na haliti ta da yau ke ba na ga gwaba na ga wasa te guki ma na lami tuna to firi na ji da wanda da ni a yi tewa na wuce yi wala ya a da to guba shi do guba da ta can ban bene wani dana a ganin na gada yi emi ma ndon be ti la ndon do ti ma bambe na ne pa ne ya na na yi sirafu amazinga ajo ko mtin azinga yi don ya be ba za e ti sirafu na ma yi be na to so muslimi ji yi gagwana yi ma ti e be ba za ti kiwo e ti e tabuziru ta e ku baba ni mo to ti ubili esu sun soko gangan gangan gangan ma amma ga le zaya waye be yuba idza fili lakum tafassahu fil majalis kuma fil majlisi fasahu yafsa illahu lakum wa ga le zaya be wa banu wa yashi na e ba man daga zan wo be zana twani ne yuba sai ta te ba wo gusho na jijani ga na wajina wajana lati jiwa wa make baba da na wali wuye ne nga waye uba so ko ga yare san do ci da mana tsaya wannan amma to ga tu ba ko gushe wai zaki lan shi zu fan shi zu ala ga ka ta ta ku anaki asigo atando ko ku ajiji ege ya titi ye gan na ọ̀gá ọ̀gá nàṣàrà náà lè tó àtìkí náà wà ládà á máa pàbẹ sòkó yìí náà ẹ̀ láyẹ̀ máa pàbẹ sòkó yàn àmì láyẹ̀ dídùn sí sòkó à àmì láyẹ̀ dè wọn. dòkò gá kóbíà jíjọ dòkò náà jí gé àmọ́ fún ní ọmọ yìí dòkò náà jí bó kánú àṣà àti àyètú náà wà lóbi ayé náà òtítẹ́ sí dòkò náà jí lé òtítẹ́ sí dòkò náà jí lé òtítẹ́ sí dòkò náà lé wanda mini emman wendo okon na jambe jida su kwai jida lula bi sallala asara wanda bai kekike sai mai jibe ga anyayi eh kimi ga ta suna jini nan ito bombi bayan mai baza nan etu ya tuna ya ni yana na to e mi tonu ya nan etu nun sada mi na ni alu zai kana ngami luna ba bi bayan na ne ba mi na ne ga gami wai boye sun na satun na da min madula da lokaci wuce ba wani ya doko na ji fatan su kan ga mai ji doko da yake to ba ne ya ji amma da yana maga doko ba ni na a doko kwayo amma da ni su manna da gawo ga gan doko gidi wai kiyo a ramuna ta mana da isi bai ọgáde ìsànyẹ́ jìjìnà ọmọ anáńkó jízọ ní wọ́rà fún jízọ ní wàhálà ń jí jízọ ní lọ́wọ́dọ̀ kò lúgbà ẹ̀ nàníjà túnà tú máa yóò bá ní ìgàgà agájú ma bẹ́ẹ̀ mẹ́lẹ́ gẹ́ ìyapa gbẹ́gbá ní o aláwọn alúgbà agájí ma ńlá ìyapa gánkọ̀ alòkò nẹ́jì pátá fún nga ala ne ka gaya nga ne je wa ne ka jina a gaya wunde do ko chebe so ko ga wa ne ga ne bombo yana ba o ga ne je wode na ko ma sha che bo e tu mi bona wa ga bi ayi wo e bo mi bo mi ma ya o ne ga ne jina annabi suleiman alayhi salatu wassalam nge be shishishi sọ̀pọ̀ gárísà ogun dáná pààrẹ pàndó ọ̀nà ọ̀gá àtúndò òkò méjì lóná ọ̀gá àgùntà tíṣà ogun náà ṣe búlá ẹ̀ṣẹ̀ wò ládàbára ńgbà tuntun ẹ̀nà òkò ló bà náà ló páná bèlè láyé ẹ̀ṣẹ̀ náà wà láyé sáti dán fìtí ó mùtí ó lu tí ó náà wọ ẹlọ́nà ọ̀nà títí sọ́gbà lọ. <coughs> sọ̀pọ̀ àgbẹ̀ náà gà Eh, ya fice su ko da bodo ya na tsara ji na kashi wuta kuwa amma da ko da tsara ji kan gani nga da tsara ga ila an man fabe so ko ebe ya fice na dama 3000 people si soja jayo aga azu stage ogun magala akede soja mmejudo kotu kijide ngotege yasikiga chimato ekede kukuza nejigato yasikyon akede do okutetie tachinna obe nezeninda ndo netetie tachinna ono elu agukuna etachinna mazelungitiyo belula ati adade nako nako nako jiganchi neja abojena tobiku neja aga abojena to na aga na aje enyikina haukwatietie elu umelula ńgbá láàrin ìwé ló náà ya ma imani zige sokoje ya imani zige sokoje hacin wo waga gabe ne na je gamsu nan ga ya wani bebe jika shi ya ma ma wáyé nìka wúti wọn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ayé ńgbẹ̀ wáyé ayé ńgbẹ̀ wáyé ńgbẹ̀ wú aláya sòkó kẹ́ nìka wúti ní ebó ìgànnà mọ́ ńgà yín náà dáná mẹ́gà ń mọ̀ tílé wọ́n mọ̀ ọ́gá mọ̀ ń mọ̀ kó ayé kó ayé a tì bọ́ ayé ayé ayé pé ẹnna ọlẹ́ sọ̀kwara ẹ̀tọ́ ayé ànẹ́bí sílẹ̀ máa nùkà sí ìtọ́ ẹ̀wọ̀n ní wọ́n na náà bá wọ́n gáyẹn náà àáwù yẹn náà gáyẹn ní wọ́n gábẹ̀ yẹn. ń jù máa ọ́ jù máa agbọ́ ẹ̀jẹ̀ sàn rọ. náà sílẹ̀ máa jù náà ní àti pàṣẹ ti gùtà kí ẹ tún ti yọ ọ̀nà bèsì dàtí ìfẹ́ ìdá àbìsíà ẹ̀rọ dàtí ìfẹ́ ìdá àdá kàtó ẹ̀fọ́ ńlá máa ná rẹ̀ ní èsì débi ade adé ẹ sọ̀sọ̀ yín ti yìí àlítà méjì gbẹ́bọ́ná ìdé fùfú ń yí nyi sọ̀sọ̀ ń nyi ìdé kún nyi. ke zunina a shiga na mace sokon biye ke zuzun gina ke wuya biyana ke kana na mace kunye ke nan kona ke dokona ya kunye zidan na mace zawon biye ke ba gina ke ira gina anabi suleiman wa keke meli butanu kanga sokɔgbe nugba ntɔ ya nye wo be ebo ge gana ya wo na mba ba wo ga ina ina nunsa ya wuri ebe anaji te gabe wuri ebe anaji kene na ewu gwa ge kambo ede tishi eze na nso kachi ebia omuga tobo boye wo bo be amariye wa na nso pati dama ɔda gbowó. nan so wo motel nana na ina veli ke na ebe wo e gine ja na a a yi na a yo na ka onye nkele kala sunna na na anya ka ni nu da en sige no ga nga yi ebe ego wo e yo to pa e na wa chile wa wa ma ema na abe iwo jira na ogboji fi ewo yo ya bere ebe do adira na jinde oyina abebe ga ate opa abebe ga apa wo ya to tugwa ayen gbe ndi ayen gogo ti ma go ba ma le ebe do ka so ko wa to ogbo mi gwi ma fun ko أعوذ أمانة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا تشيكنا wale ayan na gada sokoga wa mai jihadu bi ayatina illa alkafiru sokoga yimi ni yimi guba yimi guta yimi guti wuni wacce gaban da wai wọ́n á tọ́tọ́ kó di tùpá dára ńdọ́ndọ́dọ́gbọ́n lè ju wọn náà ó yọ zero mbàbó sàmàgà ṣù wọn àjòyà màmá wọn ká ngábẹ dànàdà níbi làwọn tó wà láyé kí n tó máa rà sílọ. ìyàwó ẹni ẹ̀gẹ̀ náà jẹ́ ìmìnì ọ̀dẹ́ta jẹ́

nusa dudu nyi sɛdeɛ kɛkɛkɛ dudu nyi yi ama ne tire kɛnɛ nusa kɛnɛ ayɛ ma kaabu pata pata ma bɔ pata pata ma dɔn yi ka mimi kaw de ha mimi kaw de sira de ana ne sule ma nu asa ma ume ma nu asa ke ma kaayi ume tie asa ke ma wa ebo kan wo bɛti na yasɔ koe wa asa ka dɔn yi استنعمت لك كيف kawai ne ka tsaye wani da dada ga wani da rifo a shugabbun yau inda to nisara ne wato waje nan ɗaya ɗaya ba sako waje gaga waje kiyo wafe wazo na iziro ɗaya ga ya na kwallo yi ǹjẹ́ ìlú wani ka làkàrí ìlú fúnra títí bá yà ń ti lọ tó láàrin ẹ̀jì wọ́n jẹ́ títà ẹ́ sọ́mọ̀ kútó àbàbà tó ka daga sama mafare ya ce tuna kutu sama baje ya ce tuna kutu wo wo ya bena e ya kutu e kutu ga go da gun seven times 14 òjì ní sáàkì wòjọ́ tó òjì ní sáàkì ẹgbẹ̀ ya ṣe tó ẹlá fún ní àìdànà kútó àbàbẹ́ nàkútí lọ́nà 14,2 tọ́tẹ̀rẹ́ wòjọ́ tó mọ̀ kútó àbò mẹ́gàmẹ́gàmẹ́gàmẹ́gàmẹ́ ejina alijanna da alijanna kuma ga gaba jini na da ta kwaye na a mai wakar da kuma yi we ga gaga wakalla na na ce kwaye na da ama fabe jini mu ama fabe an kale na ma jini na da ke na ma ke na ma je na

kàfẹ́ fọ́. na ìdùnnú akóso gánà sọ̀kọ́ gan-an zandọ́ndọ̀ mi nílà méjì wọ̀ gan kàti ilé na apá ilé bí abẹ́bẹ̀ lànà tútù kí ayé láàláwọn àwọn àláwọn awu lẹ́tọ́tọ̀ bá wọn náà ọdẹ jẹ́mígẹ́rẹ́ náà ń dá wọn á gún díẹ̀ sí báyìí arẹ́yẹ̀ nìní nìní ẹgbú omi gúté ń gàgà jí sẹ́ńlá yasoko di ni ɛga samba ma ɛga wɔye ma ɛga la yɛ ŋdɔndɔ be soko ma ɛga la yɛ ŋdɔndɔ san soko ma ɛga la yɛ ŋdɔndɔ di dizi aga yi ga di baji na ya nga yi ga de alkhairi alkhairi ebe tun dakon dakon yi te tun bai di ma kaamu soko aga yɛ nyɛ ne ja kana ando tiga ala wa wu. àmẹ́sìgá láwọn àwọn àbẹ̀kátà aláìkọ́ àtúmọ̀dùn láwọn àmẹ́sìgá láwọn ayáàjù ní àtìgá máa jílẹ̀ ìdákọ́sí yẹn anẹ́bì ibrahim ẹ̀ ìgbẹ̀fẹ́ a aláìsọ́láti wọn sálá anẹ́bì bẹ́ẹ̀ sí ṣìṣì ìbẹ̀rẹ̀ jírí sámẹ́ sọ́kọ́ sai zaga ba ogun lobe wani nan amaka ya sai da madina amma oga ya maka lugu ye shi kame na aya yi nan ka nan da ci wuya yi gidi samai wa ya ji nan a jin yadda ci wana amma ga ya gwazu mawai sai na ali na wani lelu ta gado ogo ebe a wuya ga wayi e dambo a ci gaba ọ̀nà lẹ́lẹ́ta gẹ̀lú wọ apá ẹ̀ṣẹ́ oúnjẹ náà àgọ́wò sọ̀kọ́bẹ̀ ẹ̀ṣẹ́ oúnjẹ dámọ̀ wà kí yọ ọ́kàdá mbó àtẹ̀dẹ́wọ̀n àti alọ́mọ́sáńláṣà àgọ́wò anábìtẹ́ wà áyà ń lọ sí mi ní áyà jìyàn kúrò ànú fẹ́ gba ẹlẹ́fẹ́ là ba lele to kila wani ba ba kila wani ba mocho ti ila wani ba sanje o ana wani bu na ke gawa ne kuma ke ke ne da niyan obo na ayi sai na ogin ogana da ke sama sai ne ebo na da jana mai sama sai ne ebo a ko se sauna ọ̀gá mi káṣẹ̀ ẹ̀yẹmí wọn ilé yóò yẹ wá lọ́wọ́ ráhùn dá wọ́n dùn máa sọ dá ẹ̀yẹn ní tòkótẹ́ kúlíkẹ́ lásáwọn kò tẹ́kẹ́ lásáwọn bàmbára máa tà ẹgbẹ́ ọ̀gá jẹun mọ́ ńlá ìjà wọn bá máa ìdákatá nà yìí rasun kamar ya ga rasun da jirgin mallam mallam na nan wani da yanar ina layu na yawo fatan da gaba shugaban lambu karshe da unga so ko gumya fata ko ko gama na zuci na e da yi gama na zuci titi dikini da guyi shi ce unga so ko gumya ke so ko gumi gona e ma wajen yi jona na idan yi ma a ga nan da yi nuna wa ya wuce ba wanda وجعلنا بين هذه سدا ومن خلفه سدا فأغشينا فهم لا يبصرون ẹ̀yìn tó ọ̀fọ́ mọ́jú ọ̀rẹ́ jí ní ẹ̀bà máa ń nà wọ́n lọ ẹ̀gá jíjẹ ìta dúkọ́ la ní dúkọ́ bó ti yìí pátá jìyàjẹ ṣẹ́wọ́n ajẹ́ yìí wà ló mọ́ka ló pàdó sílẹ̀ ẹjọ́ àlálẹ̀ àwọ́ pàdó sílẹ̀ súnmọ́ aláyájọ́ àdóhùn sílé wọn lóṣì ló wọn àdóhùn sílé káyì kó gbà tí a lóṣù kó bà ní wọn fún <laughs> ẹ náà káyì kó gbà àdàṣí ẹ sí títí máa dàtí bìtí rẹ̀ kó wà ojú ti gbẹ́bí títí nata kù yí ẹ̀kọ́ jìgìjìgì ẹgbẹ́ wa yẹ gẹ́sẹ̀ pẹ̀lú àti látọ̀jẹ̀ ẹ̀gá mú sọ́mọ tí bìtí mọ́ ń tilẹ̀ ń gbá mẹ́ tí bìtí mana wani jana gani su ku fabi karate su da ya gidi sama na mi dauna ya ne sai da na abubakar aniya umarni o gama ya ya na mi mai da ya gami ne ya ji wani a gami lama kayantin da madina na laji ba na mai halu ne ya ne yau ni gani langan yawon annabi la gaga omo

annabi madele da yin ba mu ya ni gaga ni wani o e ya o je a kumi sun annabi ji sallama wuje sallama zai da ka ga wani annabi kan yin yiwu tsoro a halika ina ita kan gani zakan yi e je a wufon a yawo ji ya na nan maya wannan shishi in ci gada ci ba

ajiye da kudu shani sanin fiye da da ya zo kafin ya yi alkurani ta bauyi ne annabi gumaro efo nini nini efo guda hati ba mu allif kuma tere na ilu bara na daga wankali obi aya dannu ebe ati a ga adawa waza huzalo abuwa huzalo abuwa huzalo abuwa

ebo ati ninu ngba eze ne wada da abu na bobe wada na madina eze kilomita shi to eda guni ce to arata ade ma to kanna gara odaza tembe do o zọọ zọọ zọọ zọọ zọọ zọọ wa ira kunyo nwanne ezan kilomita shi ta dauki e da guni ce tuguti kan ga wal ardi ci famati umaje ko da ta un fe da e shi un fe da to ezan yi e bai ne lawo ta da shi dan o je ne lai lo ba ga ba ni so ko ga wa amat kullu ummatin bi rasulin ko li ya khuzu bil batil eh zandondo waga ga gaskiya waya lobe yo zane je ga kendo ala ga na ga Allah ju ko wayo aga dikiyo aga wa ga ju ko wayo lullah ebe mu mulu dikiyo mulu she na dawo gawa gaza wani shiga kala lawu kala rasulu na a za a wace kala lawu kala rasulu wa kala mallam ubiyani amma ka kala mallam sun gaji gangani da kala lawu a da da ce shi kan an gama jayi dogon an gama jayi dogon ejowa yi àdàgbà kàtún lè wọ́ inú sọ̀pọ̀ gan-an kàtún ètò ọba ngbà pàkàí nà ìkàdí ngbàdà nà yìí jìrà gbà fi àti fẹ́ lágàmà nà tàkì gàskí o ẹgbọ́ àgà lè gàskí nà mà ngbà nà ìdé wọn na àzùwò wá ibò. àgọ́tò wọn èké sọ́fíà ti pàkàtà yẹn na lànà ń kàtà náà ń lọ sí dẹ́jú

nye ji anama ga ce bam bam bam bam bam e aga da ji anyu na kwaci guta ina ji ye ki guba ba ji ye ki e na suna hawo kashi guda ba a da ti ma aga da to ace fi bo bena ina ji aga ki ya da fi bo be ne ona ina ji majin ni da yin guni da kyarman ne a ruwa da jannan jiwo wuta na ke na ẹ̀nà tiẹ̀ ni àmọ́ ẹgbẹ́ wo na gánà wà ọ̀dọ̀ ẹ̀nìgbúrú bẹ́ẹ̀ báyìí ọbẹ̀ àwọn ngala ọbẹ̀ katamba kó nìyí yìí àti gan. kalimatu rabbika gamiyan wee yana abla abla jẹ annama ebe jẹ annama ga ake bam bam bam bam bam bam bam wakazalika akat nyaa ti gaga yi ugun ma fi amma ita na yi ko ala lazina kafin asatọ da naji a aga ada aga agadada agalwa a aya da kwaga annawa su abun nari wata yana na nan ejimi na ta kawo ala ebe wa musulunci ejimi na yau kaga ilo daga musulunci ejimi na yau kaga daga musulunci ejimi na yau karatun ya so sọ̀kọ́tẹ̀ láì gbàgbọ́ wí ibẹ̀ ǹgán oúnjẹ ẹgbẹ̀ ìjì dẹ́bọ̀ bà náà dágbẹ̀gbẹ̀ ààyè àdọ́kànjẹ́ ọkábọ̀ ilẹ̀ yánà ìgbẹ̀ kàbàárọ̀ yàrá adé gẹ̀dọ̀ pọ̀hùn tí a gàrà sí ẹ̀yí gẹ̀dọ̀ ti ya al'aks a ẹbí wọ́n ta tábọ̀ wọ́n gbẹ̀ wọ́n ya ya, nǹkan wọ́n lẹ́lẹ́ àwọn ìta ìgbẹ́ àti agangan ẹlẹ́ à ọmọdébàgà ìgbẹ̀wọ̀n yà tẹ̀dọ̀ ọmọdébàgà yà bálà dàtí ẹgbẹ́ kíbo ga ìsìtàwà wọ́n yà bálà ti tábọ̀ wọ́n yà dídé ilé tábọ̀ tí ó dídé ilé wọ́n ti dínà wọ́n wà dé السؤال عنه بدعته وكيفية مجهوله olóòyìn oṣó tẹ́tẹ́ ní tábótánú tó ya ǹgáhùn tábó gbogbo tábó dágbó mímọ́ òbí àgàgà wọ máa yẹ jẹ́ àdùbí ààrẹ kìíná ilá àlẹ́ká tìlú náà sọkọ́ rẹ̀ ìrẹ̀lẹ́kẹ́ ìbọn àrẹ́ṣìbárí ẹ̀kẹ́ nga nyɛnɛ gbagba gɛyɛ na nga ma wɔnkyi gɛyɛ nga ma basokɔ gɛyɛ subahana laayi wɔ bɛ amdihi nga ademini bɔ ba nama gana ee tɔyi gawi milawa nga wɔyɛ gan yaalo la di dezo yɛma wɔyɛ adezo tokila ɛsɛ gawa no amma kalmar naki kalmatani hafifatani habibatani habibatani ilahu rahamani sakilatani filimizani subhanallahi sẹ́kọ́ gẹ́gẹ̀mí fún bàyọ̀ ni ó fọ́ yínga nǹkan mọ̀ ìyẹ́ bí bá ti gan ló bá tún lè tọ́rẹ́ náà àmá wọlé ìbànú fọkà ibá jíga ọdá náà ládáwọn láti wọ̀n pa ládáwọn láti kí o wọ́n láti wọ̀n pa mẹ́rin adọ́mọ̀ ìyá ṣetán ṣetán ṣetán ẹgàn nínú ọgẹ́ ìdíje jẹ́ wọ́n àyẹ́gàn wọ́n iná wa náà wọ́n àyẹ́gàn wọ́n lélẹ́lẹ́ tí ó wọ́n àyẹ́gàn wọ́n jẹ́ bùkátà ọlá àlùlá ó ti mẹ́jọ ojú ọdún ńgbà wọn ayé náà èjè bá gbogbo wọn yé gan kí láwùjọ yé gan yẹn ṣètá yíyà إذا كاتوين سوى إلى قدين الذين يحملون على عرش ومن حوله يسبحون بحمد ربي سبحان الله وبحمده لا كاف ويؤمنون به amma ya da jaya ce ko kwace su ko ga yawon gama jayo nan an kala ce ka lo gaza an bace da babban bai su koya hotere to ne gare to bin cina ne na jiya wo wona a ci wannan jizu ma wuce ya fi nimi ne guwa ga wajen yi umar ya ja nan wudana sakon ga zaganin ji ga wajen ji wọ to ya wajina umaji woga so ko satu da ga lo ya wayo na udana waye saka na lil ladina amanu annaje sun sana Allah subhanahu wa wa bi amri ji aga so ko fa da na ya imanu ji da aga wuci ga zo afa da so ko afa w'asi rabbana wasi'ta kullu shay'in rahmatan kai zai wannan kai na waje na bwana nan gan da na wuje wannan ga wuje gboro koji wanda wa za la da yawa umanyi wa la yawa de na wa ba wona ya wuce ga aje yau ne ya wuce so ga da su wa yau kafin ya sokogna wakena ye gana woje gorun naji fagafir lil ladina tabu sokoda ne agwa wa be na agwa wa be basaina agwa wa be yina agwa wa be gamanena agwa wa be zaina fabi ai zumana wa wa be ne gane zona wattabahu sabilaka ala mi ke kuma lanya amada tari kan da jagoya Allah subhanahu wa ta'ala ga طريقهم طريق الرحمن yakwai da na ji malaika je wanda fara da sokwai da nan nga yi da na ji amitu ya ko sokona nga yi ga amitu e kayan gome na yamin ku ime ya yi ko bayan na ofa nuba san wani wace hin azaba aljalimi sokoga lugwa wuce gurun na jina ayi wata e saba da e jizime da e ji lude keyan ayi ibe e ludi ji magana e wogbo kaadila maga a ti dana sokoga jan azaba malaika je ba duwo ni aduwa na gbogbo ci o kaji wuce gbogbo ci a kawo soke ga gbogbo ci o to to so esu amina

wọ́gá ìmìlàdà ọgábálágàdà àlìjẹ́ náà àìmìlàdà sùn wọ́gá bábẹ̀ ìmìlàdà àlìjẹ́ náà gbálùgbọ́ èmì ẹ̀jìjì tẹ́ ẹ̀bẹ̀ ní ìdáyìn lè náyìn ńgbà ìmọ̀wá nígbàgbọ́ àlìjẹ́ náà ọ̀dẹ́ sọ́mọ̀gútọ́ bẹ́ẹ̀ bá náà wọ́n ti ní alijanna baba wo mada sama gutimo sama gunyan aga to woto ba to gina je mana ye be tu alijanna ndo ti da sama gunyan be je baba ye ya ye dana mudana ezo dabore soko zandando na waga gusa ya funya likiyami na wajen wa zaba wasu zina gbogbo wajen akwai na bwana fakadira ya mutahu wa wujen na gwe dauna wa zalika huwa al-fawz al-azim ya zama wuje wani ya da wani yana da maketa tiyan na na na wa wabena kafin yato inga ga da katoro yana na'am إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان فتكفرون قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير na ke yare a gaga yi ta a ṣaya na kamiwe na ya na ke yare ya kwada na yi ga damci ga ke yi ganci na tsaya shi tupan sauko ga aga jimi na yiku dagwa final a fe kogun a fe kogun yi na jihannama na jihannama ina wuce mai wedi na wangi jihaji na keki gbaji na tutun fira leona na kaimu na wedi na gazo aure ya e ni to pato ja to mu ebu de bu wota kendo na si kuranu approve na har hmm. bai wallahi mai yi zozo lada jiji wa ja gaga wa je na ni ko ita balantana to to to nye wo yo to o wa je uja wa go wa gwa wo me de be ya gwa iga ma na mayo iga lima yo makanta iga ise ga ni lajo karana nuke ga ni lajo na ga o padona so ko magogo dawo ya ni aye to lowe tokoga o ina na kafaru wani na mai ji ake mana mabata ki ne a a ga mana etu sai ta wutu ake wani masa yi kome inda ki fe zika tutuwo magani ya ka tun ki ji tuwo bai zafi ci bai waye mu wangi ji mugun daji ya cikko na obele mini waye le na obele mini waende musulmi na obele mini waende ezi musulmi china so ko gaje oji nan ko se pagabe àwọn kinchichi zon ama ajo bichi ya be ti wode ndo ti aji igaga unti to ka ji iga muda bo be yi radio bo mi pe wo ka ti unti tu unfe bazabe ba me ga igaje nga kashi wọn yẹ ṣìjì jùwọ̀nyí láwọn lídà takùtakù na láàjẹ́jẹ́ náà nga wàhálà pátá jì fẹ́ bí ti hàn hàn hàn àríwá dáyé náà wọ́n yẹn náà tó wọ́n nana ma wọ́n náà mi tú wọ́n yẹn náà wọ́n yẹn náà wọ́n ń pàṣẹ náà rí nga dọ́dọ̀ ti gáwọn àlámi dùn gáwọn àṣàwùjì yẹn wàhálà nínú jìnnà bí ndí ká gbọ̀kọ̀ ti dọ̀wọ́ sai yana gaji ke mini na kannanin wani wani ke sufu yi zanga alaji ke kan yi ke ni sassi ji yi na har da tuna ya allahu ne kawai ya shige obele mini wale ya shige kawai nan ya obele mini wale ke o kendo obele mini wale zawangi na mini zawangi ba usa ola gaza na ji gaza ki na nka yi na ji woyo wọ́n mẹ́kẹ́ gọ́ọ́sọ̀tọ̀ ìlàjíbọ́ ní ìjọ ọ̀nà ní ṣíwọ̀n yóò wani tun na ya nabi yana sallallahu alaihi wasallam annabawa gaji fata kin ba jawo eh ana nabi adamu tuye an na koyi tuye adan da koyi tuye an na koyi tuye wọ́n ke gani mu wẹ́n náà wọ́n yóò tó náà wọ́n yìí náà wọ́n kẹ gani mu wẹ́n náà wọ́n yìí náà mùsùlùmí náà wọ́n yìí náà wọ́n mọ̀ kí èsè gẹ́yẹ̀ mú ìwé olóyìn ìlàjígbó náà jí wọn náà méjì làwọn jẹ́ wọ́n fa tẹ́lù ṣíṣe àwọn abẹ́ àyàwó ajé àkàrà ẹ̀nà èdè èdè woman be woman do turanci na nan kuma alimu abu ta ya ga wa man kan eh mai gaskiya ɗan eh, ba giga ƙuranu ku fiti da cikin gajiyar ni na giga hadisi ku fiti ba giga hadisi na ba giga yi tilawci mai wani gajiyar sassuku ba gigi kantun goma su ja bane gajiyar sassuku kantun na masuku hukan bi hukan bi fata wani ajiyanyi ma ba amma gagawa ba a ce gaba gigi ya ẹ̀bá wàhálà yàgá wà fìtí tí kàjí àti ẹgbẹ́ bá jíjí èlú yẹn ẹ̀bá kíbo ẹ̀bá wàhálà àmọ́ ẹ̀bá sòkó ẹ̀bá dínà nínà lè mú sílè nínà wọ̀lẹ̀ mú sílè má wọ̀lẹ̀ mú mi mú mi náà tẹ òun ṣáà náà bá jí ń mana ba ji bai zage kakannin nan ganda wani amma ba je di minista ni zage di minista mu maga le yi zage da kama aji ro ba je di commissioner ni zage di commissioner mu maga le yi zage da kama ni ga Allah shi kiyaye eh dana waje woman da dana waje babe ani wuti ga wani kin ci toto a yana ba na jibe wani yana ba na gawo etu na ba na tuwe bane yawo ejo yi mebe tí wọ́n kéde wọ́n a máa jẹ́ wọ́n mímọ́ fẹ́sì lẹ́dẹ̀ gún gan wọ́n má kí ọ wọ́n má nígbà fẹ́sì lẹ́dẹ̀ gún gan mínísítà fẹ́sì lẹ́dẹ̀ gún gan kọmíṣánà ina na zina kafa na ní jáde ma náà wọlé yunaduna aya eh yunaduna àti tamida ملائكة ينادون الملائكة وهم يمكتون أنفسهم عند دخولهم النار أفي بتتا شامي أفي بتتا شامي كامنا يغدانا سوكو غانا مجي غامي yana wabe ya ci na nan nga ya wuce gbagba gai na la na ya nga ndo na wuchi na ya ya ga yana kan na lo na ka tana ka je wannan ga shi na jahannama ka gana ne mu ga wala na ka ci balala biyu ko da wanzu da hanji bo fesa wawa jikin wa maji bulwa ke wani ga wanyan ya kani ne za ki bo e yanyan ya na ayi guba gobi wi mun da hankali yan muke da zuya ci amma ga ki e ya wa ga ya ci yanyan ya abegun malaika ya fe gangan lamaktula iyakun gwasire so etinye na wọn suna akabaru ayi wọn ci ga min makati kun an ga gwasire ti ta ci na ya suna abaki bo ezi da awuna nga eh ezi to da awuna fi duniya ilẹ̀ imani ayé ya sọ̀kọ́ jẹ ní ngáwọn ilẹ̀ ìwà náà tó ń dábò tí ó tó sọ̀kọ́ gáwọn àwábẹ̀ yìí àwọ̀ yóò ní wọ́n mẹ́lì gan yín tó ń dábò tí sọ̀kọ́ gáwọn àwábẹ̀ yìí àwọ̀ yóò ẹgbẹ́ náà mọ́ ní gí ètò kọjá ẹgbẹ́ náà na

nupe ni da taa hata ma na wani wani wani wani la'ana na ye wuja lawa wuja yawe a ga ba sata wa za a jira sai na jihannama ba na a amma wani wa gan wọ́n jẹ́ àǹfààní wọn lo páìbọ̀ ọ̀dáhùn jẹ́ mẹ́rẹ̀ kùránù gabata su are fagama ta bele edu komo abe ke fagama na de ara alukuran na nana wela ta wani muci ga otsana ngba gaba ga yede wuya na na wuna aja de fagama zuko haba mm we to ukime dabara fata ndu na da mu ya oda ce ga suratu gafirun wa pawe mu sílẹ̀ ìlú bàbá wọn ni káàkiri mẹ́mẹ́ ti tú owó náà wà gbá ní láì háwùlà dáná wọ́n máa gbá lè yí láti dáná wọ́n máa gbá lè rọ́bì lè fọ́lẹ̀kì dáná wọ́n máa gbá lè rọ́bì náà fi dáná wọ́n máa gbá tó ṣe wọ́n ìwọ́n ló máa ń dábò tó ike gàwó gàgà yẹn náà ń gá àtàwọ̀ dáná náà bẹ̀ẹ́ sí ìwúsọ àwọ̀ lè aláwùjá rẹ̀ tó zàtúnṣọ̀ kóyè láwùgbọ́ wọn yà. kake danu ga zawo da su sokwai nan bawa ya yi banje lobobe na sokwu ne na wani wani ebe ife da ba chukwu ebe ife da ba chukwu ko dan mo wake aje ba ga nan wani arebe ntara ce ga yi na aman ji na wuda nan nga laye nwere ba bi da ba chukwu ide o ati ewu wa arewa dawa yau ce da daji iwu ah ba ma ebi gbọdọ bóyì nga bẹbẹ ṣẹta mẹrin tí nga ẹfù kaba wíwá lè ṣìwó wọn ìgbà aga di nyeke èyí tuntun yà wọlé di ọ gbàmọ náà yóò kọ yọ mọdé tẹ gùn sáà ògùn lọtí.

يخرج من بين صلب وأظن من الله nu wanda gamina wai shi da na uzuri ke woye wa nuko wa ke da kama wa shi na kawai ya wuce wuce mu ya ko kon gwa ya wa nuko don a tabi din ga wundu ni sun ba amma láì dá àpòṣe bákà ńlá ní ìhùn lè ṣe náà ṣe náà yóò tó máa bẹ́bí à. Sọ̀kọ̀ gan mi ní wá ní wọ́n ń lẹ́dún ìgbà tí bàtà wà ṣí náà, ǹdá ajé tó kí bàtà wà sí ń lọ, ẹtù ní ìgbà tó ní ayé ń lo níwọ̀n ẹ̀rọ kàtí ní nímọ̀. Wọ́n lè sọ̀rọ̀ tó nínú ìnú rẹ̀ kó. Sọ̀kọ̀ gan ní gbèdébà kó kílé ẹ̀lú. Ẹ̀rọ náà ti ni wọ́n lọ sí wọn ni wọ́n kọ́ sí bá wọ́n á dùn ní wọ́n á jẹ ìjà kọ́ sí bá wọ́n á dùn ní àjẹ lẹ́sẹ̀ fọ́ọ̀ká kọ́ sí bá. فكسونا لحم الزعمة حسب فكسونا الاحتزام فقتلوا منهم فتبارك الله وأحسن الخالقين káwọn bẹ̀bẹ̀ tí wọ́n mẹ́rin ti gẹ́ ìdíje díẹ̀ jíjẹ́ olè tún bá fún bàbá yà ó kẹ́kọ̀ọ́ ọ̀dọ́ lòdà olè yẹ fún bàbá yà ó pọ̀ ọ̀dọ́ lòdà olè ní kéré ti ti lè dà pọ̀ yà ó tún ọ̀dọ́ lòdà ọ̀gá jíjìn lè dà pọ̀ yà ó ń bá ọ̀dọ́ lòdà. Bàbá Rọ́tà lọ́rọ̀ àtàzánù ní ọ̀rẹ́ ìnà. Àwọn amọ̀rẹ̀sìkò náà ìjà ní kàkà wáyé ètò lọ́wọ́rù àtàfẹ́ gan kanu rambanana àmọ́ ẹ̀nẹ́tìlẹ̀ táyìn ńlọ́wọ́ ìwọ̀n mẹ́rin yẹ́rọ ìdá ìmá àtàfẹ́ ìrìnṣẹ́ rẹ̀ wọ́n àhàyẹ́ iná ẹ̀tìlẹ̀ táyìn ìyá jẹ́rọ ìmá yẹ́rọ ìdẹ́ ìyá ìyá àtàyìn ní ànáwó ẹgbẹ́ ntukwa amuwa maniyo tutuji fa ayo ati udarai suma umeku da rai na na da rai na wu suma na ya rai dan wani ba'asi na kinan sofa ga kanu ne ga gasa da nan a tara kuko ẹgbẹ̀rẹ̀ tó náà ó ìgbà wani na yawa ya wakai ni da ga ya lo ba ta yi ga kan na gabe to ko e ne ga da maje ko ba ka ne ke la mahala e ba je ba ma da ko e ba ba da ko e ji ni ba da ko ta ga ga ko ga ba da da ko kuma ta ni ko

nínú kí àrọ́bì náà agbáyé kó jẹ́ àyí ṣùkwọ́nùkù yìí mọ́ agbáyé kó jẹ́ ya látàbẹ̀ méjì annámọ̀ náà ajẹ́bàdá ìyàdá látà túsọ̀kú ẹgbẹ̀gbẹ̀ náà ti lọ kánlá yẹ́nà lè yà ó dánú wà lé màlé wà àjẹ́bàdọ́ mà àjẹ́bàdọ́ mọ̀jáde sukuu wa ida ni dɛmɛ bi tó gánga ìdí ti ti yi mi lé di ilé ká kó lé dza nné mɔ sukuu alu wa da nfɛn tó lé dza kó lé lé dza nné mɔ yàrá ìdá wa ni fúru ma sàn nà láyé ìdá wa yẹ lè wọlé dɔdzi lé ti tu gba kí ma yi wó yó nà lé wó lé ti tu gba kó di ma yi wó yó nà yàrá ìdá wa ni wa dɔdɔ ayi yẹ rẹ bó nà lé ní àlùbá ká sọ nà. àgbàfà àgbàrá fúnra lé zinu nù. ìtẹ̀gá àjíká tùtù àti èkónà àdàtíyà àti alóyìnbí ẹgbẹ́ àdàlá náà tún sọ̀kónà zọ́ọ̀lù fún àzọ́gbọ̀n lẹ́bí a kí ngá àzọ́gbà nínú ẹgbẹ́ ìdá azụ àzọ́gbùrú náà fẹ́ a ẹ̀yẹ ìyọ́ náà fún dẹ́gbọ̀ na wọn níbo tí yìí mọ́ ẹgbẹ́ náà dòjì bó mọ́ ẹyẹ gbọ́dọ̀ yìí kàfàtù ẹgbẹ́ sọ̀kọ́lù bí wọ́gà ẹgbẹ́ bụ dáná sokoli bai wanda kafartu ya ci mana bu wani shirki ne aga da zai komi boci cina wadda wadda ya da paso ko baci sai wani jiji na to mizu wani ba ku baba wa gowo ka so mai gaya gaya ka ji aduwa na zai jiji na ba wani rediyo wani yi mana ní nígbà wẹ́yẹ rẹ̀ àsára ìwọ̀n ẹ̀mútí inú ìdí sáàmà kàṣíwújà inú mẹ́fẹ́ àrùn kàṣíwújà wọ́n tí ó dé ọ̀dọ̀ olóògùn ọdọ́nà fóun ṣubú ìdù olóògùn ọdọ́nà dèrò àti ìdí ní ẹ̀tẹ́ ìwọ̀n kàṣíwújà ẹ̀tún gan ayekele azụ echi ojitile ba ni na mada egunda na ayechi ka ga to ejebe okun gbe wa aga ejebe okun che adati azu na ya duki ja ya tu wa ja zanen àgọ́ wò lẹ́yìn wọn gbàgbọ́ olóòdò òyìnbó olóòtò wúrí ẹ̀dẹ̀ wà náà nàmẹ́lẹ̀ báyà sòkùn ẹja nílọ ajokota kábọ̀ lọ́nà kánà wà bẹ́ẹ̀ wọn ní wọ́n fẹ́ di up and down ngbe wa wà lóyà ẹ̀dà dáná ní ṣe náà mo fẹ́ bẹ́tà kọ́ abú ǹkẹ́ yà jẹba bàgá jí bọ́ wà bàgá bọ́ mọ́ wà bọ́ ngbe ní ẹgbẹ́ wà ọgbọ́n wà lóyà ẹ̀dà ẹ̀kẹ́ tí lẹ́nu fẹ́ yìí ayé o.

wọ́n yìí ṣìríkì agáàgá ayẹ pàṣẹ ìtì ó bàtí tún nínú agbẹ̀hún ti gbogbo akú bàbá mà náà tó sẹ́bìkú mílẹ̀ ṣìrẹ́ sọ̀kọ́ rẹ̀ pẹ̀lẹ́ òkun fi tàbí bíkùn àjìdà méjà sábà agátọgbà yà mọ́ agagun yà mọ́ agátí wọn adájì ìjọba jáde ilẹ̀ lẹ́mọ́ sọ̀kọ́ rẹ̀ báyìí mọ́ yẹn fọ́nà lillahi la aliyyil kabir etina wula tuna nga ma ŋutsu na nga dza tsa nga wofo nga nga ma dzi wo mega na. هو الذي يريكم آياته فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون to shikenan subhanahu wa ta'ala gan sai be soko so be gan yin de àwọn are jẹun ẹgbẹ̀ náà ẹgbẹ̀ mú ẹgbẹ̀ aláàjí sámàdé kí ya náà ń gẹ́ iye gẹ̀rẹ̀ ẹgbẹ̀ ńnà tó ń bá sọ̀kó sámàbẹ̀kì lábẹ́ àti agagẹ́ dàdà àdán rẹ́yà líúnà ńgá ọmọlẹ́kẹ́ mi ní mọ́rin wọn ní ǹgálà àgá wà dànà yìí bèrè àmọ́nà àgbẹ̀ ebúgbọ́n dáná kan wọn lẹ́yìn ìlú gàúbá wọn lẹ́yìn pàṣẹ yíwúbá ẹgbẹ́ sọ̀kó sọ̀kọ́ gan-an wọ́n lẹ́bí nìdá ìfẹ́ tí ó nyé èyó yorí kùm àríyá tì yí wọ́n ìláyé méjì ya lẹ́yẹ̀ ya sọ̀kọ́ lùgbà nínú yá ya bá ti na wọn náà wọ́n ìláyé na masana ìdá gàbẹ̀ ya ya ẹ̀dẹ́ ní ya mí ní ìbóyé ya eje na wai gina su da aka dabo umarsan lobiya ayayo mini ayatila a shigo ichile mu ile baka ichile mu na izuru ni imana ni ile njele ni naga mbaye mu makeri bedojiya yuri kuma ayati ẹ̀yìn olóńgá ti kọ́ lùgbà nínú ẹgbẹ́lò yìí nínú ìtì ilé ẹ̀zà dúró dáàbò ẹ̀zà dúró dáàbò ẹ̀zà yùkó dáàbò zànà kẹtọ ní dáàbò zànà kẹtọ ní dáàbò zànà gámà ní dáàbò zànà gámà ní dáàbò zànà gbó ní dáàbò zànà gbó ní dáàbò pátá mà ní ìní gámà ìrí kún ráyà ni. nayo ichi lilo e mace kafa kerbe ya likama e maya likama kerbe payi e ma payi kerbe ya epan ele buki medo ele payi kai ele payi kai ele mayi kai ah asokolu ga sokoma nana ji tata igboro orujo àwọn èyí ooo hankali wujan oke na lamiga oyo hankali wujan ko ga sunu yana ma We jin rayuwa ebe da yi fata to ga to tuna e kakani wa ga ma laya ni kya ni gagba wa ma gomi wa ikira kitabaka kafadin sukan yawma ni da wannan wa yunzilu rizika lakum mina samai ai ga me lan ji ci be daga kito ye lan ji ci be aye daga bibo nga ye le so ko ba ma fa wa ma yatazakkaru illa man yunib ai ga ne mi ga e gbanda re gbadu obu ja sai amma zami gaa na ba ga kan wuce ba ta ga gashi ga wayo nan a doko ji so ce wuce mi na zami zika na ke an gaba san lugwa nan a ce le ne duni ni wuro waye bayan gici la teri da doji nan a ci mani ile na je ba ji na gaje yi zaje na je za na wupa na gaje za na wupa nan na je za duru na gaje za juko a gaba san lugwa a san ba a shiga

kanu bɛ wɛn ya sɛbɛ zaku kɛ ba sukɔ ye lokaci o mele wɛn la lɔgba la ndondo nga fɛ ka lu na la yi la nu wo bɛ zɔ nga fɛ ye bɔn dikinu la yi nu wo bɛ zɔ fɛ su ala yi ka wo bɛ zɔ tɔda ne bɔ ka le ba le sukɔ sukɔ mɛ. ewa sukɔ ye na مخلصين الدين له بوجي ما يقاعدين يسوا أجي أسو قد يأكتما سوكوغا يا ديني لبا يتنا واديني هنا kenda mungani uyene ajiwenga labi uma daina waiwa labi ulalunga guo gu musokome waunga labi unyo wabeliwe labe bwa wala ukaria likafiruna káàbọ̀ mọ̀ náà wọ́n ti yìí wá ìyá ìdájí ṣe àjí ní ẹzúwọ́ yẹ sọ̀kọ́ gbọ́ oúnjẹ náà bí mọ̀ yà àjíwọ́ sọ̀kọ́ gbọ́ oúnjẹ lókè tí kébù ìyá jì náà sọ̀kọ́ ilé kíkà jésùmá yín náà náà rèébọ̀ kẹ́ndọ̀ tàfsírì dáadáa fún ọ náà ìgbà àtàtúngì yìí babon nan kafin yin an leke ba na kafin lenan zangon da ga ji ba da zuwa ji yau ko ga wani da yi zuwa wa bai yau ude kashi udiya kuma ka mulu sun ji bai gani uci uji wa mi wajen zangon da ruka mi nuga wannan ko kashi ba ni a dana ki daga bribo allahu akbar elatunaji da tafi da zuwa sokola mnewani lugwana sokola yi lugu da sabe ke wani wani ije ile suna ga ya kai ne yadda daga da ya aljanna ya jami'a